Mm-hmm. kò lójú ara ọ kí ló mú wa. ẹ̀yẹ́ pòkó ní kí. ìtura ní fábọ̀. àjànàkú òdòwò jẹ́jẹ́ a máa dóni bí ẹni lagi àfigbà. àjẹ́ làwọn pípù yìí o hmm. àjẹ́. hello. kí lẹ fẹ́. hello. yes. good afternoon ma. good afternoon. hello sọ́tà yínká ẹ sọ̀rọ̀ mo ti wà ń bí látàárọ̀ ń sin ẹ̀ pè mí mo tọmọ́ sí ṣóò mo ń gbórin lọ́wọ́ ń sin ẹ̀ destruct ṣóò mi kí lẹ fẹ́. ẹ má bínú ẹ má bínú má bínú má tẹ̀ padà. Ah. ẹ ti iwájú ẹ tẹ̀yìn pọn dáńgá lájú kò kí jù ẹnu mọ́ ẹ tọ̀tún ẹ akọ́dá ayé o ìbàrẹ ni mo ṣe aṣẹ̀dá ọ̀run ìbàrẹ ni mo ṣe ẹjọ́ ojú mi ṣe tẹ bá rí táìtù tí mo fi síbẹ̀ yẹn mo ní gígé idán obìnrin àti okó dídó àwọn oríṣiríṣi complaints mo ti bí látọwọ́ ọkùnrin bọ̀ pẹ̀lú findings mi àti eh, analysis mi ati you know, kíní mi mo discover pé tá a bá kó hundred obìnrin sílẹ̀ ní àwọn ti marry maybe for over ten years fifteen years yàtọ̀ sí àwọn irú àwọn ọmọ in the seventies eighties even early nineties tá a bá kó ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ yàtọ̀ sáwọn tó bá bí sí ṣáìdì yìí láwọn hardly la ma fi rí àwọn tí wọn ò gé idọ̀ fún so mo wá discover pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nígbà míì ojú wọn ò là nígbà tí wọ́n márì obìnrin wọn ò mọ ìyàtọ̀ láàrin òbò tó nídọ Abi òbò tí ò nídọ until nígbà tí wọ́n márì tí wọ́n wá lọ ń bọ́ sí ọwọ́ àwọn ọmọ new generation tẹ́ pé wọn ò gédọ fún wọn nígbà tí ojú ti ń là ó wá ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa mọ ìyàtọ̀ láàrin òbò tó àti òbò tí ò ní dán ó dẹ̀ ń cause wàhálà nínú ilé kí ni mo fẹ́ fi fàyọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ì ní kọkùnrin má ṣe nǹkan tó bá máa ṣe níta bẹ gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe níta make sure pé obìnrin tó da nínú ilé tí ò dẹ̀ fi ìyà òbò jẹ́ má jẹ́ kó affect òbò obìnrin à má jẹ́ kó affect òbò ẹni tó wà nínú ilé láti má dó wọn nítorí ní tilẹ̀ nítòótọ́ tá bá wo bí wọ́n ṣe ń gé idọ̀ obìnrin ó pé oríṣiríṣi ọ̀nà màá dẹ̀ sọ four types of mutilation four types of idọ̀ gígé màá sọ fún yín láàárọ̀ yìí màá sọ àwọn pains tó wà tó máa ń bá idọ̀ gígé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó yẹ pé wọ́n ti gé idọ̀ yẹn ó ti jiná ṣùgbọ́n rabaraba ẹ̀ òun ló ń bá obìnrin míì di ọ̀la tó fi jẹ́ wípé àwọn àti okó kì í ṣe ọ̀rẹ́ ràbàràbà idọ̀ tí wọ́n ti gé ó dìpẹ́ lórí bí wọ́n bá ṣe gé ó dìpẹ́ lórí bí wọ́n bá ṣe áńdìlẹ̀ ràbàràbà ẹ̀ ló ń bá obìnrin míì dọ̀la nílé ọkọ ràbàràbà ẹ̀ ló fi jẹ́ wípé obìnrin míì kàn fẹ́ lọ fi òbò bímọ kó dẹ̀ tilẹ̀kùn mọ́ nǹkan tó ń pè ní dídó ràbàràbà idọ̀ tí wọ́n ti gé nígbà yẹn ni ràbàràbà ẹ̀ àti pé àìní education tó àìní awareness tó kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kó mọ̀ wípé obìnrin tí wọ́n bá ti gé idọ̀ ẹ̀ tó ti establish pé wọ́n ti gé idọ̀ ẹ̀ ó yẹ kẹ́ empathize pẹ̀lú wọn ó yẹ kẹ́ sympathize pẹ̀lú wọn rather than wípé kẹ́ ẹ pa wọ́n tì mo mọ̀ wípé nígbà tí ẹ bá ẹ bá ti ní obìnrin nínú ilé tí ó jẹ́ pé nǹkan tí ọkùnrin ti wà used to ni pé òbò tí kò ní dọ̀ tó wá dìdì lọ bọ́ síta tó lọ pàdé obìnrin kan tó òbò ẹgbẹ́ idọ hanu. nọmba one adùn tó wà nínú òbò tó nídọ ó yàtọ̀ sí adùn tí ò nídọ adùn òbò tí ò nídọ look àti shape àti site òbò tó nídọ ó yàtọ̀ sí look àti shape àti side òbò tí ò nídọ so ọkùnrin tí ò bá wà matured dáadáa tí ò wà matured dáadáa tó jẹ́ wípé kò ń ṣe ìta tó lè manage nǹkan ó máa tó bá tó bá ti jẹ́ pé òbò tó ń tí ò ní dán ló ń bá lò tẹ́lẹ̀ níyàwó ẹ̀ ní ìjọ tó bá ti pàdé òbò tó ní dán ó máa dàbí ọkùnrin tí ìyá ti jẹ pa tó wá tán wá ṣàjà wá gbé tán wá gbé sínú ọrọ̀ àbí ọkùnrin tó jẹ́ wípé ó ti yù sí ad live naija tó ṣẹ̀ṣẹ̀ wá kí gbọ́nlẹ̀ gbìrì tó wá kí pé kó wá lọ sí amẹ́ríkà àbí london bó ṣe máa rí nìyẹn tí ò bá ṣọ́ra tí ò bá fi maturity gbé ó máa fẹ́ gbàgbé òbò tí ò nídọ̀ tó jẹ́ tìyàwó ẹ̀ nínú ilé pátápátá irrespective bí obìnrin inú ilé bá ṣe lè jẹ́ bó ṣe lè níwà tó bó ṣe lè lẹ́wà tó bó ṣe lè mọ́ ṣe tó tí ọkùnrin bá bàgbà pàdé òbò tó nídọ̀ lójijì tó dẹ̀ jẹ́ pé òbò tí ò nídọ̀ òun ló ń bá fà á tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ọkùnrin irú ọkùnrin yẹn kó wà carried away kó má tiẹ̀ wo ibi tí ìyàwó òun tí ò nídọ̀ wà mọ́ láéláé ẹ má dẹ̀ gbàgbé pé majority obìnrin set àwọn obìnrin kan wà tó jẹ́ wípé tá bá kó hundred obìnrin sílẹ̀ 85 of the hundred women ni wọn ò ní idọ̀ and àwọn nǹkan kan wà tó jẹ́ wípé i idọ̀ àìmáàní fún obìnrin yìí mo ti sọ fún yín ó máa kill sexual urge obìnrin gbogbo nǹkan tí ọkùnrin ń expect láti rí látara obìnrin to ma encourage ọkùnrin lati lati ma wa fond of yawe obìnrin tí ò nídọ̀ kò ní ní pẹ́pẹ́ fúrú àti àjò yẹn wọn ò dẹ̀ fi ṣèkà ó ní mo ṣe sọ wípé ọkùnrin láti ní experience ó dẹ̀ láti ní sùúrù tó bá ti bá obìnrin tí ò ní ìdọ̀ pàdé nítorí pé àwọn obìnrin tí ò ní dọ ó depend lórí bó bá ṣe ge nígbà míì tí ọkùnrin bá pàdé obìnrin tí ò ní dọ àwọn pains tí obìnrin tí ò ní dó máa ń go through tó bá ń dó wọn ó lè discourage ọkùnrin láti máa dó obìnrin tó bá jẹ́ ìyàwó ẹ̀ àwọn pains because ó depend lórí bí wọ́n bá ṣe ge obìnrin tí ò ní dó wọ́n bá ṣe sọ pé okó ń dùn mọ́yàn tó bá ń dó òun lọ́wọ́ òun máa máa sunkún á máa pariwo nítorí pé kò pain tó ń rí pain tó ń go through kò rí pé okó ń dùn mọ́yàn pain tó ń go through ó ń rí okó dídó bíi punishment kò rí pé ó ń dùn mọ́yàn ó ń rí okó dídó bíi gbàtẹ́ pé ara ní ìnilára ló náà fi ń ṣe fún so anytime tí ọkọ bá ti fi lọ àbí anytime tó bá ti fi ṣe pé kinní tó bá ń gbọ́ irú ọ̀rọ̀ wa báyìí ó lè máa ní ah àǹtí nǹkan ti sọ́pọ̀ ọkọ mi máa wò tá o kó káràmásìkì àràmásìkì yẹn kò lè lọ déédéé i mean àràmásìkì yẹn ò lè lọ títí ó kọ̀ lè fìtìjú kárùn láti ṣe bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta but pain tó ń go through yẹn kò ní jẹ́ kó lè continue tó bá yọ máa dá nǹkan sequence pé wọ́n tó bá fẹ́ wòta kò wòta because nígbà míì àwọn obìnrin tí ò ní dọ̀ ìtẹ́ bá dó wọn lẹ́ẹ̀kan bí ẹni máa kú ni pain tí wọ́n máa go through níbi tẹ́yìn ti ń pariwo yéè olúwa o hey kíní kan o pain tí wọ́n máa go through tí wọ́n ń go through ní moment tí o kó bá wọnú wọn báyìí ó dìgbà tẹ́ bá damira tẹ́ bá bọ́ta kí wọ́n tó rọrùn ní àwọn obìnrin kan wà ó depend lórí kátígórì bó bá ṣe gé idọ yẹn ẹlòmíì a máa ní ojú òbò ojú ojú òbò a máa ta gbogbo ìgbà tí ọkùnrin bá ti ń trust inú pain burúkú inú payín keke burúkú nínú àwọn obìnrin yẹn máa wà lára pé lára àwọn nǹkan tó jẹ́ pé gígé idọ máa ń bá wá ni ẹlòmíì kò tiẹ̀ ní damira rárá kò mọ nǹkan tó ń pè ní damira kò sí bó ṣe lè do tó kò lè damira rárá kò ní damira tó bá máa ní pé bóyá ó wet bóyá ó kọ̀ rọra wet díẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe fún láyé ibi tí ìdọ̀ gígé tiẹ̀ ibi tó gbà wá nìyẹn ẹlòmíì gbogbo eré tẹ́ ẹ bá ń ba ṣe lóbìnrin ó dìpẹ́ lórí ibi igi bó ṣe gé ìdọ̀ yẹn obìnrin míì gbogbo eré tẹ́ ẹ bá ń ba ṣe lóbìnrin gbogbo bẹ́ẹ̀ ṣe lè bá ṣeré tó bẹ́ẹ̀ bá mu abẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bá mu ọyàn ẹ̀ bẹ́ẹ̀ bá fíńgà kò feel ẹni kò kò kò dùn the moment ẹ bá ti gbé okó súnmọ́ báyìí pé ẹ fẹ́ penetrate báyìí ibẹ̀ ni wàhálà ti dé ṣe ló máa dàbẹ́ ni pé wọ́n gbé àdá wọ́n fẹ́ pàyà ẹ̀ torí pain yẹn á ju pain wípé ó fẹ́ bímọ lọ á ju pain pé bóyá ó fẹ́ bímọ lọ ẹlòmíì tó bá dóko tán ẹ wògbà tí wọ́n ti gé idọ yẹn á kọ̀ déédéé máa rí ẹ̀jẹ̀ kò menstruate o kò ṣe menstruation o bẹ̀ á dókó tọ́ báyìí ara yẹn á máa ní débi wípé á dẹ̀ déédéé máa ní ẹ̀jẹ̀ tó jẹ́ wípé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó tún lè lead sí another surgery ní ní àwọn obìnrin míì nípa ọ̀rọ̀ okó dídó gbogbo orú àwọn nǹkan báyìí tí obìnrin bá ń sá tí mo fi rísì tí mo ṣe mú kínní wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n máa ní kò gbà fún mi kò gbà fún mi ó máa ń sá ó máa ń sá ó máa ń sá ìjẹ́ tiẹ̀ ti jókòó wípé ìdọ̀ tí wọ́n gé yìí o ṣe tiẹ̀ ti jókòó kẹ́ ti carry assessment bóyá níbo ni kí ni condition ni gbígbí tán gé kí báwo ni wọ́n ṣe gé nítorí pé ìdọ̀ gígé ó pín sí oríṣiríṣi ọ̀nà àwọn ìdọ̀ kan wà láftà tí wọ́n gé ìdọ̀ yẹn wọ́n tún remove hood tó cover idọ̀ yẹn wọ́n gé idọ̀ wọlé nǹkan tó cover ẹ̀ jọlọjọlọ tó tún cover orí idọ̀ wọ́n tún gé mọ́lẹ̀ wọ́n remove ẹ̀ àwọn kan wà àwọn yẹn àtẹ̀lé sọ pé àwọn yẹn ó ṣe pé kinní kan àwọn yẹn tó jẹ́ pé àwọn yẹn total remover ni o is either partial or total remover àwọn ìkan làwọn yẹn tẹ́ pé wọ́n máa remove idọ̀ wọ́n á tún remove nǹkan tó cover orí idọ̀ àwọn kan wà wọ́n á rìmúfù idán wọ́n á rìmúfù nǹkan tó kọ́fà idán wọ́n á tún wá náró ojú òbò irú àwọn yẹn ló máa ń sábà ní paint wọ́n bá fẹ́ dó wọn tó jẹ́ pé tẹ bá ti lá wọn báyìí tẹ bá ti ṣe oríṣiríṣi nǹkan fún wọn báyìí nǹkan kò ní ṣe wọn the moment tẹ bá fẹ́ penetrate báyìí gbogbo gbogbo abẹ́ á bẹ̀rẹ̀ sí ni máa dùn wọn nítorí pé lẹ́yìn tí wọ́n gé idán wọn tán wọ́n tún wá mú ojú òbò wọn wọ́n tún nárò ẹ̀ tẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè disfáwà wọn tó òbó wọn ò lè kò lè kò lè kò lè fẹ̀ láíláí ṣe mọ̀ pé nǹkan tó ti wà láti láti kókó tó ti wà láti kékeré kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe irú àwọn èèyàn báyìí gan ó ṣeé ṣe kí òbó má gba abẹ́ wọn kí ọmọ má gba abẹ́ wọn jáde kó jẹ́ pé ọmọ tó bá máa gba abẹ́ wọn jáde tí wọn ò bá ṣọ́ra ọmọ yẹn lè kú ọmọ yẹn lè jáde lókù àbí kó má jáde rárá àbí kó wà deform tó jẹ́ irú àwọn èèyàn báyìí wọ́n máa ń sábà fi operation bímọ ni nítorí pé bí wọ́n ṣe gé idọ̀ wọn tán tí wọ́n yọ hood wọn tán wọ́n tún wá mú ojú òbò wọn wọ́n tún narrow ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ yẹn àwọn kan wà tó jẹ́ wípé láftà tí wọ́n gé idọ̀ wọn tán awẹ́ òbò tó To ń pè ní labio manora and, and, uh, and labio majora yẹn wọ́n máa mú after tí wọ́n gé tán wọ́n á tún wá gé gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ yẹn Kini labio malora labio manora and labio majora wọ́n á tún fa gbogbo ẹ̀ débi wípé tí ẹ bá tó bá ṣíra lẹ̀ báyìí pẹlẹbẹ lòbò lẹ máa rí ó máa dàbẹ ni pé òbò yẹn pẹ̀ mú ni torí gbogbo nǹkan tó beautify òbò gbogbo nǹkan tó jẹ́ ẹran tó lè support òbò wọ́n ti wọ́n ti rẹ lọ àwọn kan wà bẹ́ẹ̀ irú àwọn yẹn náà nígbà míì ó máa ó máa ń dàbẹ ni wípé wọ́n máa lọ wọ́n máa sábà wọ́n máa sábà ṣe operation bí ọmọ ni torí gbogbo àwọn nǹkan tó lè support wọn gbogbo àwọn nǹkan tó support òbò gbogbo nǹkan tí ọkùnrin lè rí tó lè fi support òbò gbogbo nǹkan tó lè carry pain tí wọ́n bá ń go through nínú dídó ara wa gbogbo ẹ̀ náà ti rẹ́ lọ irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn náà wọn ò lè gbádùn oko kò síbẹ̀ ṣe fẹ́ ṣe tí wọ́n bá wá ju kárùn nítorí pé Yínká sọ pé ó máa wá àlè fún ọkọ wọn o ẹ láti fọkọ yín lóbòdo kínní kan o wọ́n bá ṣe wọn lè ṣe ju ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ tó máa tún fi rẹ̀ wọ́n. meanwhile nígbà míì wọ́n á tún mú idọ yẹn after tó bá fa idọ tán tán fa eh, hood tó cover idọ tán tí wọ́n fa màjòrà àmàlórà tán wọ́n á tún wá tighten ojú òbò gan débi wípé Into òun làwọn míì máa fi sọ pé vaginismus tẹ pé nǹkan tó lè wọ ojú òbò yẹn ó lè má ju ìka ọwọ́ lọ báyìí ẹ wá máa fẹ́ fọ̀ sóko gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ fọ̀ sóko síbẹ̀ báyìí inú ìnira lobìnrin yẹn máa wà ọ̀pọ̀lọpọ̀ obìnrin nírú nǹkan tí mò ń sọ yìí tó ń ṣẹlẹ̀ sí. so in tó mú mi mú kinní wá ni wípé mi ìfẹ́ pẹ́ lórí kinní torí mo ní exam ẹ rí pé mi ò lọ́bi iṣẹ́ in tó mú mi mú kinní wá ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ ẹ̀ mọ nǹkan tí àwọn obìnrin wọ̀nwọ̀nyí ń go through torí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ìdọ̀ gígé tí wọ́n gé fún wọn yẹn wọ́n fi kó bá ìgbésí ayé wọn ni tí wọ́n bá gé èyí tó dájú ni wípé wọ́n lè gé ìdọ̀ kí wọ́n rìmúvù yield ìdọ̀ àbí bọ̀ nígbà tẹ́ bá ti gé ìdọ̀ tẹ́ ẹ ti fa mọ́lẹ̀ tẹ́ rìmúvù wood tó cover ìdọ̀ tẹ́ rìmúvù labio minora àti labio majora tẹ́ tún wá tighten ojú òbò ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹni obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ fún kò sí títí bèwúlà máa fi fọn títí bèwúlà máa fi fọn bí wọ́n bá ń domi wá lè sọ o let us see the diagram of Ido because I don't know the meaning of Ido okay that means pé you don't even have títí bèwúlà máa fi fọn o àfi wá lè sọ bóyá tó bá lọ ṣe surgery but otherwise irú obìnrin tó bá ti fall lára ẹ̀ nínú category kò sí nǹkan tán lè ṣe sí wọn ò lè gbádùn oko ó dẹ̀ ṣeé ṣe kí ọkùnrin máa pè wọ́n kí wọ́n máa sá torí the pain tí wọ́n máa go through ní during penetration tẹ́ bá fẹ́ penetrate the pain tí wọ́n máa go through nǹkan tójú wọn máa rí bí wọ́n ṣe bí and each time tọkùnrin bá ti ní movement bó ti move in and out wípé bóyá ohun ehm, tọkùnrin bá ti ẹ mọ nǹkan tí mo mean by movement tọkùnrin bá ti trust tó ti ń lọ ìnànà tó ń fokó sí tó ń bọ̀ náà máa máa rí ìnira inú ìnira náà wà tí ó bá wá jẹ́ ọkùnrin tí ò kí ń tètè damira there is tendency kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa bleed even when tí ò kí ń ṣe tí ò kí ń ṣe eh, time menstruation ẹ̀ tóbìnrin bá dẹ̀ ti ń bleed jù nínú service ẹ̀ mọ nǹkan tí yẹn lè cause fóbìnrin so tí o bá wà nírú situation báyìí tọkùnrin bá ẹ̀yin ọkùnrin tí obìnrin bá wà nírú situation báyìí tó di wípé ìyàwó yín ò ní dọ ó dẹ̀ ń sá most of the time láti dóko ẹ try láti ẹ ẹ recommend ẹ recommend ẹ fún wípé kó lọ ṣe assessment kó lè mọ stage kó lè mọ stage àbí type irú bí wọ́n ṣe gé idọ̀ ẹ̀ torí pé stage àti or type wọ́n ṣe gé idọ̀ obìnrin ó determine bóbìnrin ṣe máa feel that pain during sex during birth ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń jìyà nírú pé à ń gédọ̀ àìgédọ̀ yìí and tí ọkùnrin òbò tó nídọ̀ ó dàbí òbò tó nídọ̀ ó dàbí kéèyàn ṣe ọbẹ̀ kó fi iyọ̀ sí kó fi magí sí i think i can learn now kó fi iyọ̀ sí kó fi magí sí òbò tí ò nídọ̀ ó dàbí kéèyàn ṣe odidi màálù kó má níyọ̀ ṣe mọ̀ kó má di àtẹ́ni ọkùnrin tó dẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ pé ọmọ tí wọ́n bí tó jẹ́ pé àtẹ yẹn ni ókè ẹ jẹ́ ṣe example yìí téèyàn bá bí ọmọ òkókó irú ọmọ tèmi sì my boy àwọn ọmọ mi baby friend ni ni mo ṣe mo ò lọ́mọ tó mu food téèyàn bá bí ọmọ òkókó tó ṣe baby friend for six months tó ò fún lómi tó ò fún lẹ́nìtìn kí gbogbo ayé máa sọ sunkún pé à ebi ń pa nìyí ó fún lómi tó bá insist kò sí nǹkan tó máa ṣe ọmọ yẹn torí nǹkan tó wà used to ni ọmú àyà ẹ̀ so kò sí nǹkan tó máa ṣe the moment tó bá ti ń jẹ oúnjẹ míì tó ti ń mu oúnjẹ míì ó ti ń fẹ́ nínú ó ṣeé ṣe kí ọmú yẹn máa kí ọmú yẹn máa yò so tí ọkùnrin ba wa used to tó yẹ pé òbò tó ní dọ òbò tí ò ní dọ ló wà used to tó ń A á sì ma manage ẹ̀ tó bá jẹ́ pé níbi tó tún bọ́ síta lọ òbò tí ò ní dọ lórí ó lè má jọ lójú kọ́ ẹ pé kò lè wà carried but the moment tí ọkùnrin bá ti kúrò lórí òbò tó ní dọ òbò tí ò ní dọ tó wá bọ́ta <laughs> dáre ò gbádùn ò gbádùn rárá the moment tí ọkùnrin bá ti kúrò lórí òbò tí kò ní dọ tó wá bọ́ta tó wá lọ pàdé obìnrin kan tí òbò ẹ̀ ní dọ problem máa wa nínú ìgbéyàwó so lara àwọn nǹkan tó ń cause wàhálà nínú ìgbéyàwó lára àwọn nǹkan tó ń jẹ́ kí àwọn obìnrin máa feel wípé obìnrin ìta ó ń gba ọkọ àwọn ni wípé tí o bá ti jẹ́ the type tó ò ní dọ̀ tí ọkọ ẹ bá bọ́ta tó lọ pàdé obìnrin tó ní dọ̀ lábẹ́ o máa ní problem nínú ìgbéyàwó yẹn because the difference will be cleared ọkùnrin yẹn máa rí the difference will be there kò ṣọgbọ́n tí ọkùnrin yóò fi ní rí difference nínú òbò tó nídọ̀ àti tí ò nídọ̀ tẹ bá dẹ̀ wo the characteristics and the qualities of òbò tó nídọ̀ ẹ rí wípé tọkùnrin bá ti jáde tó bá ti lọ pàdé òbò tí tó bá tiẹ̀ jẹ́ pé a partial eh, mutilation ni partial one tó yẹ pé ẹ mọ nǹkan tí mo mí pé partial mutilation pé partial pé wọ́n gé idọ̀ yẹn but what is the importance of idọ̀ màá sọ fún yín partial pé wọ́n gé idọ̀ yẹn but idọ̀ tó wọ́n gé yẹn o wọ́n gé wọ́n wọ́n wọ́n gé totally torí àwọn idọ̀ mi wà wọ́n máa gé wọnú wọ́n á tún gé clitoral wọ́n á tún gé wood yẹn wọ́n á tún mú ojú òbò wọ́n á tún tight ẹ̀ òbò yẹn á wá rí báyìí á rí pẹ̀lú kò ní beautiful rárá á wá á wá sá wọlé bìgbà tí ìgbín ìgbín sá wọnú ìkara wọn á wá rí bẹ́ẹ̀ ọkùnrin téèyàn bá rí site yẹn gan máa ń ugly yàtọ̀ sí òbò tó nídọ̀ tí obìnrin bá dúró síwájú ọkùnrin gan bóyá ẹjọ́ ń wẹ̀ àbí òun tọ̀ ọkùnrin yẹn kọ̀ wọlé o kò la òbò o ń tọ̀ ọkùnrin yẹn kọ̀ wọlé bí o wà nínú báàtì tó fẹ́ wà o wá ní kó tọ̀ kó o ń wẹ̀ lọ́wọ́ ọkùnrin yẹn wá wọlé àbí àwọn báàtì tó máa ń ní tọ́ílẹ̀tì yẹn wá jókòó ó wá rí ibi tó ti ń tọ̀ bí hood yẹn ṣe máa ṣẹnu sókè ṣe mọ̀ pé ojú ibi tí wọ́n ti ń tọ̀ ó yàtọ̀ sí ojú òbò bọ̀bẹ̀ bí hood tí èèyàn títọ̀ bá fẹ́ jáde gbogbo abẹ́ òbò máa ń ṣí ẹnu sókè ni àti hood tó cover idán àti ojú òbò tí yóò jẹ́ pé ibẹ̀ lọ́mọ ti ń gbà jáde tí ò ṣe bẹ̀ nìtọ́ ti ń gbà jáde the moment obìnrin bá fẹ́ tọ̀ gbogbo everywhere máa ṣí ẹnu sókè ni òun ló ṣe máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa fi wípé the same ìwò tí ọmọ ti ń jáde the same ìwò tí ìtọ̀ ti ń but ìtọ̀ ibi tí ìwò tí ìtọ̀ ń gbà jade. ó yàtọ̀ sí ibi tí ọmọ ń gbà jáde but tí ọmọ bá fẹ́ tí ìtọ̀ bá fẹ́ jáde àti ojú ìwò tí ọmọ ń gbà jáde o àti ojú ìbò tí ìtọ̀ ń gbà jáde o ati ibi tí àti hood to cover clitoris o gbogbo ẹ̀ máa ṣí sókè báyìí ni tí ọkùnrin ba wa to whereas to ò bá nídọ̀ kò lè rí bẹ́ẹ̀ òbò tó nídọ̀ tí ọkùnrin bá ń dó òbò tó hood tó cover ojú òbò tó nídọ̀ wood máa ń guide ó máa ń guide oko wọnú òbò ni wood eh, eh, the hood tó cover òbò tó nídọ̀ hood tó cover ìdọ̀ yẹn ó máa ń guide oko wọnú òbò ó dẹ̀ òun ló máa ń ṣaláàbò lórí oko wọnú òbò òun náà ló tún máa ń ṣaláàbò lórí oko jáde òun ló máa ń create sensitivity láàárín òbò àti inú ẹ̀ because tó bá ń jáde nǹkan tó máa máa play ní ọpọlọ ọkùnrin tó ń dóbò tó dẹ̀ ń rí bí wood yẹn wood yẹn máa ń so mọ́ oko ni bí wípé ìgbín tẹnubọlẹ̀ ó tẹnumọ́gi oògùn bẹ́ẹ̀ ni wood ṣe máa ń so mọ́ okó so gbogbo àwọn eh, eh, attraction yẹn kò sí nínú òbò tí ò ní dán so kó wá jẹ́ pé ọkùnrin tó ti wà used to òbò tó dry tí ò ní gbogbo wood yẹn tí ò sí nǹkan tó ń guide ẹ̀ wọnú òbò tí ò sí nǹkan tó ń guide ẹ̀ jáde tó ti wà used to òbò tó kọ̀ yí pé pẹlẹbẹ ni a kọ̀ wọlé pelebe a jáde pẹlẹbẹ kò sí nǹkan kan tó ń gbá okó mú ẹ má gbàgbé òbò tí ò ní dán kò kí ń sábà wet kò kí ń sábà wet o, dryness yẹn lásán ó tún máa ń pa ọkùnrin ó máa ń pa obìnrin now ọkùnrin tó lọ tó ń dóyàwó ẹ̀ nínú ilé tó jẹ́ pé kò ní mi ò blame àwọn tí ò ní dọ̀ kò sí nǹkan tá a lè ṣe sí mo kàn ń sọ eléyìí mo ń sọ fáwọn ọkùnrin pé àwọn nǹkan míì tí ò kí ń jẹ́ kí ara àwọn obìnrin tí ò ní dọ̀ kó fà mọ́ okó nínú ilé pain ni pain ni àwọn pain tí wọ́n máa ń go through torí pé number one kò ní wà lubricated òbò tí ò ní dọ̀ kò kí ń sábà wet number two the level of mutilation kò sẹ́ni tó mọ̀ ó depend bó bọ́n bá ṣe ge bọ́n bá ṣe ge bọ́n bá mọ̀ ge dáadáa kò ní sí pain nígbà míì pain yẹn máa pa wọ́n pain yẹn á dẹ̀ máa á máa jẹ́ put off fún wọn tó bá ń pè wọ́n pé kí wọ́n wá dóko wọ́n máa máa sá pain tí wọ́n go through yẹn náà máa máa rántí ìmí ìdẹ̀kẹ̀rẹ̀ á máa bleed kò dẹ̀ ní lè sọ fọ́kọ bleeding yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó lè fa àwọn àìsàn míì ló fi dàbẹ́ni wípé tí ọkùnrin bá ti rí wípé ìyàwó òun sáfókó jù tó dẹ̀ rí wípé ìyàwó wọn gé idọ̀ ẹ̀ ẹ ní láti try as much as possible láti láti hello sir ẹ ní láti try as much as possible láti involve medical because kíní yẹn kò sí nǹkan tó lè sort ẹ̀ out ju pé kẹ́ ẹ lọ wò pé kí ló ń rí lè ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin and obìnrin tí ò bá dẹ̀ nídọ̀ nígbà míì wọn ò kí ń damira wọn ò tiẹ̀ kí ń wet débi pé wọ́n ń damira kò sí nǹkan kẹ tó lè múùfù wọn tẹ bá máa touch ọkùnrin obìnrin tó nídọ̀ láàárín five minutes tẹ bá máa fọwọ́ stroke ìdọ̀ ẹ̀ á ti máa á ti máa á ti máa wet bẹ́ẹ̀ obìnrin tí ò nídọ̀ kò sí nǹkan tẹ fẹ́ fọwọ́ stroke kò sí nǹkan tẹ fẹ́ ṣe kò sí nǹkan tẹ́ lè fi ṣeré bẹ́ẹ̀ bá fíńgà wọn tó bá jẹ́ èyí tó lọ fọ́ sí kàtígórì èyí tí wọ́n type two tó bá jẹ́ èyí tó lọ fọ́ sí type two tí wọ́n ti mutilate ẹ̀ tí wọ́n ti tí wọ́n ti gé labium majora labium alora tó ti reposition ẹ̀ hello tí wọ́n ti reposition labium alora wọ́n ti reposition labiomanoran labiomajora tó tún ti tighten ojú vulva kò lè wàhálà máa dé tẹ́ bá fẹ́ dórú obìnrin bẹ́ẹ̀ because irú wọn ló fi jẹ́ pé ẹsẹ̀ máa fòróró sí ìmí àfitọ́ sí ìmí àforíṣiríṣi sí kókó lè wọlé àbókò yẹn ṣe ń wọlé bẹ́ẹ̀ ni àwọn obìnrin yẹn wọ́n ń rí ìnira dó ẹ̀yin máa máa gbádùn ẹ̀ because ẹ máa máa fi ipò tight kìdẹ́ ṣe pé bóyá ó tight wọ́n ti rọ́ ibẹ̀ pa ni wọ́n ti wọ́n ti wọ́n ti reduce opening yẹn wọ́n ti reduce opening opening ojú òbò yẹn wọ́n ti reduce ẹ̀ so bẹ́ẹ̀ bá kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe èyí ti rí òbò tí ò ní dán tó wà open rè tán bá ń tọ̀ lọ́wọ́ kò kí ń wà open ojú ibi tán ìtọ̀ ti ń gbà jáde ojú ẹ̀ nìkan náà ló máa ṣe ṣòro síta so òbò tí ò nídọ̀ ó easy láti dá ibi tí ìtọ̀ ti ń gbà jáde mọ̀ òbò tó nídọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò lè mọ̀ wípé ojú ibi tí ọmọ ti ń jáde ibẹ̀ kọ́ ni ìtọ̀ ti jade. jáde nítorí pé tí wọ́n bá ti fẹ́ tọ̀ gbogbo ojú yẹn máa dìde ni gbogbo bẹ̀ yẹn máa open ni so fún àwọn ọkùnrin ẹ má blame ìyàwó yín jù most of them They go through pain. They go through pain. And nígbà míì ẹ̀yin ọkùnrin òun náà náà tún sọ yìí wọ́n ní ẹ mọ bó ṣe ń utilize ìdọ̀ ìdọ̀ obìnrin mo ti sọ fún yín wípé the the huge or the the larger part of the ìdọ̀ inú ló wà kékeré tẹ̀ ń rí ìta yẹn ó dàbí kí nǹkan gùn báyìí kó gùn tó kíní méjì bí ìdán ṣe rí nìyẹn o about four centimeter. àbí kí náà ti pè kókùn tó kíní méjì kẹwàá máa rí orí ẹ̀ nìkan níta kó jẹ́ pé orí ẹ̀ yìí tẹ̀ ń rí òun nìkan ni ìdán tẹ̀yìn ń rí níta kó jẹ́ pé the other part inú ló wà tí ò wà visible kẹ́nì kankan má rí so orí ẹ̀ yìí tẹ̀ ń rí yìí o yẹn generally bó ṣe lọ tó wọ́n ló ní eight thousand nerves nǹkan tó ní eight thousand naira lọ́wọ́ kẹ́ máa wọ bó ṣe máa wà highly sensitive tó nítorí ẹ̀ ló fi jẹ́ pé idọ ò wá èlòun fún àwọn tó nídọ bí idọ ṣe wà bẹ́ẹ̀ náà ni ó ní kinní lórí tó cover ẹ̀ which is the hood hood tó cover idọ hood tó cover idọ yẹn mean wípé instead of going direct sórí idọ yẹn nígbà tí obìnrin ò tí ì dé cloud nine ẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní deal pẹ̀lú hood orí hood yẹn ni because when you go straight to idọ because of the sensitivity because of the nerves tó wà lára ẹ̀ tó wà super sensitive obìnrin ò ní gbádùn ẹ̀ ìmí àti ọwọ́ ẹ̀ dànù pé no kó má ṣe even tó bá ń jẹ obìnrin tó ń lá òbò lọ́wọ́ it is expected wípé kó concentrate stroking the hood concentrate láti máa stroke hood rather than pé òun concentrate lórí idọ̀ gbogbo nǹkan tí idọ̀ yẹn need torí kò ju kékeré báyìí lọ wọ́n dẹ̀ ń pè ní small penis nígbà tó bá ma tó bá ti di pé obìnrin wà rose á change colour ó lè change sí red ó lè change sí dark blue but nígbà yẹn kó tó lè change colour yẹn ẹ̀jẹ̀ ti rọ́ síbẹ̀ o ti mọ̀ wípé obìnrin ìwọ nígbà yẹn á wá shoot out bí okó ó máa ṣúta wàá rí ṣèpẹ̀ gangan bí oko nígbà yẹn ba bá máa tiẹ̀ fọwọ́ kọ̀ọ̀gàn it is expected pé àwọn nìkan tip àwọn ẹ̀ ni kò fi deal pẹ̀lú ẹ̀ most of the time hood to cover orí ẹ̀ gangan lèèyàn máa attack hood not even mo mi pé attack pé kò ṣe hàn hàn o hood to cover orí ẹ̀ lèèyàn máa ń fọwọ́ stroke hood to cover orí ẹ̀ lèèyàn máa ń concentrate lé kó o tó lọ bá idán gangan wàá ti make sure pé obìnrin ti dé ibi tó wà because ó wà very sensitive bó ṣe dùn tó tó o bá lọ attack idán gangan pé àti nǹkan ní kí n jòbò ó wá mú wood yẹn ó wá fọwọ́ fẹ̀ sílẹ̀ báyìí ó wá ó wá mú gbogbo eyín àtẹnu ó wá sùdé orí that small penis ó wá ṣe obìnrin yẹn ò ní gbádùn ẹ̀ at the end of the day ó lè má lè sọ̀rọ̀ torí wọ́n ń gbádùn ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ kò ní ever gbádùn ẹ̀ á máa kán lára á máa láyé pé wọ́n fi píìnì gún ni but tí obìnrin ọkùnrin bá fẹ́ lá òbò obìnrin ẹnu ẹ ó máa seal ẹnu ẹ ẹnu ẹ máa wà sealed sí orí ìdọ̀mọ́ wood yẹn o ò ní rí idán lẹ́nu ẹ orí wood yẹn ni wood yẹn ló máa fi rán idán ṣẹ́ wood ló máa fi rán idán ṣẹ́ and o ma o and it's better whilst tó bá ń deal pẹ̀lú idán tó bá ti jẹ́ wípé o wá fẹ́ lọ sí orí idán gangan wípé o wa fẹ́ ma o fẹ́ ma leak idán gangan ó máa ń da kó máa rán ìka ẹ̀ iṣẹ́ kó fi kakan sínú òbò láti máa fíńgà òbò kó dẹ̀ máa fi kakan máa la orí wood but ó lè tí ọkùnrin bá concentrate only on the idọ without the wood obìnrin ò ní gbádùn ẹ̀ obìnrin ò ní gbádùn ẹ̀ even ìgbà míì gan àwọn ọkùnrin míì máa ń mú idọ yẹn gangan á máa ṣe báyìí obìnrin á máa gbádùn ẹ̀ but the kind of pain and the kind of sensation ẹ mọ nǹkan tó ń pè ní sweet pain the kind of sensation to mama feel á dàbẹ́ ni pé ó fẹ́ ya wèrè tó bá tó stage kan òun ló máa gba owó ẹ kúrò pé kò kúrò á wá mú ẹsẹ̀ ìtọ̀ ẹ̀ méjèèjì á wá pa á mọ́ because kò ní understand nǹkan tó ṣe bẹ́ẹ̀ ni pe á máa ṣe bẹ́ẹ̀ ni pé kó lọ toilet ni o Boya kó tọ̀ ni o ibẹ̀ náà ti máa sọ pé bóyá èèyàn fẹ́ èèyàn fẹ́ squat á máa ṣe bẹ́ẹ̀ ni pé kó tọ̀ ni o á máa ṣe bẹ́ẹ̀ ni pé kò ní mọ bó ṣe ń ṣeun nítorí the sensation nǹkan tó feel bó ṣe direct bó ṣe mount pressure lórí idọ yẹn gangan nǹkan tó fi kò lè explain ẹ kò lè express ẹ ibi tó ibi tó gbede ibi tó wà kò lè express ara ẹ mọ́. I will try this particular pattern tonight ọmọ àlè kò lè express ara ẹ mọ́ so nǹkan tí mo rí lè mú wá ní ọ̀sán yìí bóyá tá a bá rí ẹni tó fẹ́ béèrè one or two questions I will open my line before I shut down. The the my my number is plus four four seven four zero four eight five one two three four. Type what on that, please can you type my number and let me pin it? Bóyá àwọn èèyàn máa fẹ́ béèrè question. Nǹkan tí mo rí ni mo wá ní ọ̀sán yìí ni pé ẹ̀yin ọkùnrin ẹ try lati ma really ní sùúrù kẹ try lati ma get to the bottom of I want you wọn ò bá fẹ́ dóko. Hello, Aunty Hello, sir. Ah, thank you for this um, topic ẹgbẹ́ wa lọ́sàn-án yìí mo láti kúrò nínú ọ́fíìsì láti wá pípa mi láti wá gbọ́ hmm. because it's just directly to me. Mm. I've been married for sixteen years and um, wọ́n circumcised, ìyàwó mi wọ́n gé ètò e ẹ̀ hmm. wọ́n dẹ̀ wọ́n rẹ̀ délẹ̀ ni. Oh God. And the only that was what brought me to your platform oh. because um, of the frustration kò lè gbádùn at a point i was like ìkà ló ṣe fún mi pé mo fẹ́ lọ gba owó orí tí mo san mo fẹ́ lọ gbà padà níkà ló ṣe fẹ́ mi hmm. because the only time tó lè wá ni tí n bá là tí n bá fọwọ́ tí n bá fi àwọn la hmm. abẹ́ tí n bá dẹ̀ fọwọ́ la abẹ́ tí n bá fọwọ́ la abẹ́ tóun bá tóun bá ti come kò ní fẹ́ gbà kí n trust yìí ṣùgbọ́n ló wá ń jẹyà èmi ni mò ń jẹyà ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín ẹni tó bá ti gé idọ̀ fún kò kò sex ò jẹ́ nǹkan kan fún. ẹ ẹ ẹ gẹ ẹ tiẹ ààrẹ ẹ to a point ó tó to a point ó ni tí n bá tí n bá máa lọ kí n pé mo lè máa lọ pé òun ò ní má rì mọ́ káyẹ̀sì e òun á lọ wọ́ ọmọ kékeré kan tó máa adopt òun á dẹ̀ transfer love òun sórí ọmọ yẹn kò jẹ́ nǹkan kan fún mm-hmm that was what brought me to your platform. and the only time, the only time tí ó máa tó máa kọ́ mi tí n bá tí n bá líìkì ẹ̀. àti n bá dẹ̀ líìkì èmi àti wà ókó èmi àti lè kí lèmi fẹ́ but I still believe pé I want to give fún yẹn they also have a part to play on their own side. Oh, oh, oh, psychologically, depend. they should prepare themselves. No, oh, because depend. the thing starts from the mind. It starts from the mind. Any suru, Bẹ́ẹ̀ káwọn gan prepare any suru. psychologically. Ẹni sùúrù ẹ ní sùúrù yes àwọn gan máa ní psychological trauma because ọ̀tọ̀ ni kí wọ́n gé idọ̀ fún ẹ kó fẹ́ dú ẹ kó má ní pain ọ̀dọ̀ ni kó ní kéèyàn lọ ní fistula ọ̀dọ̀ ni pé kó máa gbé pé ní time tó bá ti okó bá ti wọnú báyìí pain ni ìnira ni ọ̀tọ̀ ni kò gé tọ fún ẹ kò má ní pé wọ́n máa gé idọ fún àwọn ẹlòmíì wọ́n á dẹ̀ tún gé eh, eh, eh, minor majora labio majora labio minora wọ́n á tún reposition ẹ̀ wọ́n á tún wá mú ojú vulva wọ́n á tún tighten ẹ̀. àìká lọ ṣe fẹ́ mi. you can imagine the kind of pain such person will go through. Ìkà and coming from a Christian background that ẹ máa sún mọ́ra yín tẹ̀ máa fi fẹ́ ra at the end of the day kápá àti súnmọ́ra wa ti mọ̀ hmm. olúwa ti sọ pé olúwo ò ṣe. you may not know. wàá ti tètè wá ẹ ẹ eh, but ẹ coming from a christian background and you say don't don't do before you marry. òun ó wà lóra nǹkan tó you. àwa dé bíbá yìí o. àní ẹ lè má mọ̀ àfi tó bá jẹ́ pé ẹ ti ń dún àwọn òbò míì tó ní lẹ lè wá compare and contrast otherwise ẹ lè má mọ̀. and contrast ẹ lè má mọ̀. kí wàá ní solution fáwọn ọkùnrin wa ní. solution fẹ́yìn ọkùnrin ni wípé honestly tẹ bá fẹ́ kí n wà factual ṣé kí n wà factual kí n wà kí n. wà factual yá ni. solution ni wípé irú ìyàwó yín tó yẹ pé tẹ bá ti tẹ bá ti la tán kò ní gbà ẹ kọ́kọ́ com pẹ̀lú ẹ̀ náà kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá la kẹ́ ẹ mẹ́sàn pé òun náà com kò sí ẹni tó géjọ fún láyé tí O máa reach torí on a good day out of ten of obìnrin tí wọ́n gé dọ fún five ló máa reach orgasm five ò tiẹ̀ mọ nǹkan tó ń pè ní orgasm wípé ẹ tiẹ̀ wá lè handle obìnrin tó ń gé dọ fún ó wá ń reach orgasm tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tán kò lè ṣe nǹkan kan mọ́ so omi tó bá ti mọ̀ bẹ́ẹ̀ pé nǹkan báyìí ló máa ń ṣe ni mo máa ń ṣe fún ìyàwó mi tó fi máa ń damira kò ní damira pẹ̀lú kó no láyé no matter how you trust kò lè dámira. irú nǹkan bá yẹn ó ti píìkì nǹkan tó fi ń dámira nìyẹn ní lábò. Hmm. so kẹ́ ẹ tó la kẹ́ ẹ tó méjì ni kẹ́ ẹ tó la ìsídà kẹ́ jẹ́ kó dámira ọ̀ kẹ́ la tọ́ kẹ́ lọ ṣe sópì. Ah, ìyá mi ní kí n jẹra ni ní kẹ́ máa wúra mi pé mò ń wọlé ó ń jáde. no kẹ́ tó la ẹ jẹ́ wọlé jáde kẹ́ dámira tọ́ kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá la bọ́ ó máa máa dùn. ó máa dùn that is it ó máa dùn. kò ní gbà kólú ẹ wọlé ó máa máa dùn. ó máa dùn kò ń ṣẹjọ́ ẹ̀ gígé tí wọ́n gé bọ́ ṣe gédọ̀ ẹ̀ ni àwọn kan wà tó yẹ pé kò kí ń dùn wọn àwọn kan wà tó jẹ́ wípé tí okó yẹn bá wọlé ìnira ni fún wọn wọn ò lè control ìnira yẹn pain yẹn máa ń dàbí pain pò ń fẹ́ bímọ ni àwọn ah, rẹ̀ mi jẹun àwọn rẹ̀ mi jẹun máa lọ gbówó orí tí mo sọ padà. so maybe kẹ lọ rí urologist maybe kẹ lọ rí àwọn tí wọ́n máa àwọn kìíní expert kan kan wo nǹkan tó lè ṣe sí otherwise kò ń ṣẹjọ́ wọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn láti kókó tó ti ṣe. Ah. gbogbo abẹ́ inú máa máa kọ́ wọ́n ni gbogbo ojú òbó máa máa kọ́ wọ́n ni pain máa máa ó máa dàgbẹ́ fẹ́ pa wọ́n pé ayé ti fẹ́ parí ẹ before you know it anxiety ti set you wọ́n máa ma làágùn and when you see that you will want to continue ṣe ló máa dàbí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dis tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dis flower wọn. Ah. So when you see that, you won't want to continue. Even when you try to continue, you will not enjoy it because you etiquette. Oh, you only enjoy it. Gbogbo ara wọn máa wà rigid tó bá wọlé eventually gbogbo ara wọn ò ní wà <laughs> welcoming ara wọn máa wà rigid ni. wọn ò ní láṣẹ gan wọn ò ní láṣẹ inú òbò ò ní wà friendly gbogbo inú ògbò wa egungun okó a máa dàbẹ́ ni pé ó ń kan egungun nínú ògbò because kò wà friendly kò kò free ara ẹ̀. àti ẹgbẹ́ mi wo bù tó ní dọ̀ <laughs> solution tèmi nìyẹn. mo fẹ́ pé call me gbogbo ara wọn ó máa wà rigid ni kò òun náà bò níwà friendly débi pé téèyàn ò bá ṣọ́ra ọkùnrin máa fìbínú dìde ni lórí obìnrin yẹn because o ò lè gbádùn ẹ̀ inú òbò máa gbẹ pákóró pákóró pákóró ni inú òbò máa dry kò ní wà friendly ara wọn bó ṣe máa máa ṣe gan bó ṣe máa máa rúnra kó tó wòkè obìnrin yẹn ti ń làágùn. hello. hello àti ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. ẹ kú ètò ẹ jọ ẹ má bínú ẹ jọ ìbéèrè yìí ti wà lọ́kàn mi tó fẹ́ béèrè tipẹ́ lórí program tẹ̀sẹ̀ yìí. Okay. there's one day I met a woman lady I tajon date so lady yẹn lélẹ́yìí true ọlọ́run fún lady ẹ̀ ní ìdọ́ but the worst part ni pé kò kí ó sọ kó má sọ fún mi pé òun ò láàyè pé kí ẹ̀ máa la ojú òbò òun but kíní yẹn ó máa ń dùn mí even though létí mo sọ yìí ordinary kiss kò kí ń láìkẹ́ ẹ̀ á sọ pé ó máa irritate òun ẹjọ́ sírú àwọn obìnrin bẹ́ẹ̀ sì wà jẹ́ pé wọn ò mọ̀ nípa pé bó ṣe ń lá òbò. well obìnrin mi ò láìkẹ obìnrin mi ló self esteem pa obìnrin mi ò wá sure of ara ẹ̀ obìnrin mi máa obìnrin mi kórìíra pé ibi tóun ti ń ṣẹ̀jẹ̀ but the, in terms of kissing obìnrin tó bá nífẹ̀ẹ́ á kìsẹ̀. ok ẹ ṣe gan ni mà ẹni tí mo sọ yìí ìyàwó lé ni. Hmm. so pé ìyàwó mi tí mo fẹ́ ni ṣe máa ń kìsì láti ilẹ̀ ṣe máa ń kìsì láti ilẹ̀. láti ilẹ̀ a máa ń kìsì but when we married so kò kí ń gbà ká kìsì mọ́ even though sex gan maybe once in a while. bẹ́ẹ̀ máa ń kìsì dáadáa tẹ́lẹ̀. a máa ń kìsì dáadáa tẹ́lẹ̀ ó tún wá bílẹ̀ rè mú ní ṣé mo ní màtò dọ̀ ní onínà. ok ẹ má jẹ́ kí n tọ̀ yín tí èèyàn bá ti marry Tifet ìfẹ́ máa ń decline law of diminishing return O man ń everything in life even ayé wa ìgbé wa nílé ayé law of diminishing return man ń whatever goes up must come down that is it so tọkùnrin àtobìnrin bá ti ń márì kan bá ti ń a lot of things must setting irú kìsì yẹn ó máa reduce ẹ lè máa dóra yín gan kẹ má kìsì ara yín bóyá ọkùnrin tó yẹ pé ẹnu ẹ ò bá máa rùn tẹ́lẹ̀ tó bá jí láàárọ̀ nígbà tí ìfẹ́ yẹn sì wà á gbẹnu sí lẹ́nu nígbà tó bá yá wà á máa notice pẹnu yẹn rùn ṣe mọ̀ pé ò mọ̀ tẹ́lẹ̀ tó bá yá wà á máa notice pẹnu yẹn rùn wà á máa ò ní lè fọ ẹnu ò ní lè gbẹnu sí lẹ́nu bí ìgbà kan mọ́ yes. hello. hello mo ń gbọ́. ẹ wà program. bẹ́ẹ̀ni. hello. wà yeah mo wà ń program. bí ẹ̀ nẹ́sọ̀ kan gbé bọ́ <laughs> eh, orí issue tẹ́ ń fìtì gangan mo fẹ́ dá sí mà but mo kò máa ń fi sọmọ pé how come how do you know exactly the way àwọn ọkùnrin tó jẹ́ pé eh, married men báwo ṣe mọ the way that ṣe máa feel on uh, maybe in terms of self issue because exactly the same way every guy feel when the when it comes to the uh, sex level lè máa ń yànnà náà gangan mi ò understand. because mi ò kí ń ṣe olódo uh, I just um, mo, mo ṣe great interview kan pẹ̀lú àwọn magazine kan ní Nigeria. ó dàbí pé global excellence and I told ẹni tó interview mi wípé come mo lè má lọ sí school láti lọ ṣe sexual nursing but I have people tó yeah. professional on this field that I speak to and I have a lot of books that I read mo ń equip ara mi torí pé mi ò kí ń ṣe olódo and don't forget I'm a mental health nurse so tá bá sọ pé sex and mental health nígbà mi ó wà interrelated so i read a lot of books i'm not you can call me anti pé mo kì í jáde or something bí mo ṣe wà yín sì mi ò lọ bí iṣẹ́ lénìí apart from pé mo lọ clean ara mi mi ti kúrò nínú yàrá mi ìwé mi ìwé ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ìwé ló wà lẹ́gbẹ̀ẹ́ bed mi I love to read and I love to okay. make research. I do a lot of research and I read because oh no, man, when yeah. I read, when I say things, I tell people you can go and find it out and go and find out about it. go and read about it. I'm not course, an illiterate. 100, 100, 100, so, 100%. I swear down. And when 100%. I read, I will not just base my uh, eh, kinimi, my research on one book alone. Mo máa mo ṣe máa náwó sí bàtà ni mo ṣe so I buy books I read books I talk to people I speak to doctors I speak to urologists I oh, speak oh, to people I that understand. I know that have See, vast knowledge. I understand I understand I understand you like seriously. You so get it. That is so, it. but the point there is, yeah, if maybe because in it, look at it. There was one situation that happened to me, rather, you know, because when I dated my wife, eventually when we got married, so I caught for long. Mm. I Then we just started dating, but issue comes up Like mm. seriously, we have three kids together, but the story was very long. If I say I start now, no, you were like, ah, oh, wait, maybe later I show later on the I've show because oh, go, go, lọ far gan. You get. Mm. So, man listening to your conversation or your program that we did, oh man, take me go very far. That ah, wow, I wish women out there can reason the way you reason. It's wow, this life could be better rather than this. It's not possible. So I. So uh, uh, if you have any question to ask me before I leave, so ẹ̀yin ìyàwó ilé is quite unfortunate uh, fún àwọn tí ò bá ní dọ̀ ẹ ṣáà máa gbàdúrà the moment tí ọkùnrin bá come across obìnrin tó ní dọ̀ ó ṣeé ṣe kíru ọkùnrin bẹ́ẹ̀ kó pa ìyàwó ilé ẹ̀ tì honestly so tí ọkọ ẹ ò bá tí ì rí obìnrin tó ní dọ̀ tó sì ń gbé súnmọ́ ẹ tó sì ń gbé súnmọ́ ẹ tó sì ń excuse me tó sì ń ṣakọ́ngbà yẹn hmm, the moment he goes out tó lọ meet obìnrin tó ní dọ I am telling you you will be the one chasing after him ìwọ ló máa máa lé káàkiri ìwọ ló máa run after him ìwọ ló máa máa fi òbò bẹ́ńgbà yẹn because the man will not look at your side again as long as soon as tó bá ti meet òbò tó ní dọ àti tí ò ní dọ àwọn ìyàtọ̀ tó wà nínú ẹ̀ ó pọ̀ jù débi pé kí ọkùnrin yẹn wá tún wá máa padà wálé kó wá máa bá ẹ kó máa ṣe kó máa ṣe ṣorí lègbélègbè wọ́n ló máa lé káàkiri imagine the sensation when a man is seeing the the uh, uh, hood or idọ kó máa draw kó máa pull okó ẹ̀ wọlé kó máa pull kó máa bring kó máa push okó ẹ̀ i mean kó máa push okó ẹ̀ wọlé kó máa pull okó ẹ̀ jáde kó dẹ̀ máa follow up and so dẹ̀ mọ̀ wípé because wood yẹn ó cover ido so ma wa lubricated torí ido gan máa lubricate ojú òbò torí idọ máa ń ní precum irú ìtí ọkùnrin máa ń ní tó stroke ido dada o máa o máa o máa ń ni jade. so ki omi tó wá jáde sára clitoris eh, ara hood yẹn tó ń fa idọ tó ń fa tó ń bá okó wọlé bá okó jáde kí wa máa rí yẹn kí ìwọ dẹ̀ má nírú nǹkan báyẹn lára torí ẹni tí wọ́n ti gédọ̀ ẹ̀ kò lè nírú nǹkan báyẹn now tell me how or how you expect that man wípé kó kó wá lọ pàdé òbò míì torí bẹ́ẹ̀ kó wá padà wá wọlé that is where you have to be very careful ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń ṣe oògùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń ṣe pé bóyá àṣà sí ààbò oògùn ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà the quality the shape of obo obìnrin mi tó bá rí ń ta the quality of the obo and the features of the obo nǹkan tí òbò yẹn kárì àwọn nǹkan tó kárì bíi idọ bóyá idọ tó tóbi ni o sọ pé idọ tún máa ń tóbi jura wọn lọ àwọn idọ kan máa ń wà báyìí wọn máa ń ṣàn wálẹ̀ wọn máa ń dàbí jọlọjọlọ nítorí pé tóbìnrin bá wọ pátá láì tí ì le gan idọ yẹn máa rí ó máa rí pùnpù jáde níwájú pátá ni tó bá wá le tán tí ó bá tóbi ó máa dàbí ìgbà téèyàn bu ẹran abo ẹran tó bu ibi abọ́dì ẹran bó ṣe máa rí pàǹpà síta nìyẹn àwọn idọ kan wà bẹ́ẹ̀ yẹn o àti pé kan wá tiẹ̀ wá ṣe pé wọn ò tiẹ̀ rí nǹkan kan tó attract wọn because òbó ugly to be quite honest in tó mú òbó fine ò ní idán and idán náà dẹ̀ ugly idán máa rí jolo ní tí ò bá ti le to bá ti le bó ṣe máa ń rí òun ló máa ń jẹ́ kó beautiful so kí ọkùnrin wá wá rí yẹn lára ẹ kó sì máa lé ẹ mo I can understand that you go through pain at times stress ó wà traumatic psychologically ó ń disturb yín but you need to try you need to keep trying or you visit your doctor. How do I assess or how do I know that a lady has idan? It's not idan, it's idan. So, kó má kó eh, irú nǹkan bá yẹn kẹwàá rí ìgbà míì idan ló máa ń mú àwọn ọkùnrin sá o ṣéèpù òbò ni o Fixture tó wà attached mọ́ òbò míì tí wọ́n rí ń ta ó ní òun jẹ́ kí wọ́n wo òbò inú ilé mọ́ o especially ọkùnrin tó jẹ́ pé kò rírú òbò yẹn rí ó wá lọ pàdé òbò wá rí pé bọ́n ṣe àwọn ọmọ àwọn tó obìnrin tó bá dẹ̀ nídọ̀ there's something tó bá fọwọ́ kàn wọ́n tó ń kẹrẹ́sì wọn dáadáa wọ́n máa ń respond wọ́n máa ń respond obìnrin tí ò nídọ̀ kì í sábà respond so and response yẹn òun lọkùnrin ń fẹ́ òun ni àwọn ọkùnrin ń fẹ́ obìnrin tí ò nídọ̀ obìnrin tó nídọ̀ á response a la gbogbo fùrọ̀ á la gbogbo itan because obìnrin tí ó nídọ̀ tí wọ́n kẹ̀rẹ́s dáadáa idọ̀ yẹn ló ń kọ bó ṣe ń kẹ̀rẹ́s yẹn àrósà yẹn ló ń control ẹ̀ situation yẹn àrósà nǹkan tí bó ṣe fọwọ́ kan yẹn nǹkan tó ń control ara ẹ̀ ni bẹ̀tẹ̀ obìnrin tí ò ní dọ tí ò wà rose ó kàn máa sùn bọ̀rọ̀ gidi lẹ̀ ni kò ní respond and response báwọn yẹn ṣe ń respond yẹn ó ní nǹkan tó ń ṣe lára ọkùnrin so but ẹ̀yin ọkùnrin when you have a woman like that you have to be very careful and you need to speak to maybe a specialist láti mọ nǹkan tí wọ́n lè ṣe bóyá kó fún wọn ní supplement ni o bóyá kẹ́ ní another means or another way of tẹ́fí ń dóra yín ni o you know you have to speak to a specialist kó lè mọ nǹkan tẹ́ máa ṣe sí tí ẹ bá ti meet obìnrin tó bá rí bẹ́ẹ̀ otherwise kò sí nǹkan tí ẹ máa ṣe o gbogbo ìyàwó tí ọkọ ẹ bá ti bọ́ sọ́wọ́ ẹni tí ò ní dọ àmì tó ìyàwó tí ọkọ ẹ bá tí ni ní dọ tíyàwó ẹ lọ bọ́ sí ọwọ́ ẹni tó ní dọ ah Ọlọ́run nìkan ni o let me just wait for like five minutes tá bá rí èèyàn kan tó bá fẹ́ẹ́ béèrè question lọ́wọ́ mi the number to call is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four wọ́n mú case èèyàn kan wá bá mi and I don't want to treat that case because mi ìfẹ́ kó dàbí pé ah, Why ọkùnrin wáyé ọkùnrin kéèsì yẹn wà very pathetic ọkùnrin tó dẹ̀ wà involved ti dàgbà you know mi mi mọ̀ mi mọ̀ bí mo ṣe fẹ́ go about the case let me let me just play the guy's voice note for you to hear first mi mọ̀ bí mo fẹ́ go back mi mọ̀ bí mo fẹ́ go about the case. àbúrò wọn láti. hello ma hello ma so mo ti send àwọn mo send number step stepfather mi mo send. nù léè kọ́ mo e kalema ẹ kalẹ́ mà ẹ kalẹ́ mà ẹ kó àtàrọ̀ mà. ẹjọ nàìjíríà ni mo wa ma o ni iṣu ti mo ti n batu pelu for years but to the glory of God èmi rò bí a pé o eh, yẹ kó kéwé kínní kan ma dẹ̀ ni kàkà kó dẹ̀ líle ló ń le si ma ọmọ èkìtì ni mí ọmọ èkìtì ni bàbá mi oǹdó ni ìyá mi unfortunately ìyá mi àti bàbá mi wọ́n meet bẹ́yẹn due to pé bàbá mi jẹ́ prophet bàbá mi jẹ́ prophet ó fi ẹ̀tàn prophet yẹn ló fi tan family mom sí mi pé ọlọ́run sọ pé káwọn fẹ́ ra ó ti yé bẹ́yẹn due to one, due to one thing or the other bóyá traditionally or not ṣé you understand because my mom happened to be an abiku wọ́n fi sọ pé olóògùn ló lè ṣọkọ àbíkú pé ẹni alágbára kan ló lè fẹ́ to cut the long story short wọ́n fẹ́ra wọn wọ́n ṣe wedding wọ́n ṣe wedding wọ́n bí mi kán tó bí mi ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ náà ti máa ń jà nígbà tán ti fẹ́ lọ sí èkìtì tán kí ló dé máa ń fàjà bàbá ẹni tó ń pè ní pásítọ̀ òun ṣèṣì náà a lot wà ní gbọ́dọ̀ máa sọ àmì mo lè sọ kò sí nǹkan tí mi lè sọ fún yín bọ́ mi ìfẹ́ gba time mi dẹ̀ fẹ́ jẹ́ kí voice note kó long jù so ọjà bla bla bla bla wọ́n bí kínní wọ́n bí kejì kó tó di wípé break up wà láàrin wọn break up tó dẹ̀ wà láàrin wọn wọ́n try láti divorce boy wọ́n tó máa wọn rí wọn ṣá eventually wọn divorce but everybody went to their in their separate way rather so mo sì mi remarry. mi mọ mo fẹ́ handle ìṣìkìní. mo happen láti wà lọ́dọ̀ ìyá mi ó remarry ó fẹ́ ọmọ ẹ̀ which is Ondo State ọmọ ìlú wọn tán wá fẹ́yìn ó wá jẹ́ from fry pan to fire from fry pan to fire ma débi wípé kán tó fẹ́ra rárá rárá ló ti máa ń lù ú nílùú ibẹ̀ yẹn ni mo ti dislike máì tí mò ń sọ yìí tó máa nà ìyá mi èmi àtàbúrò mi báyìí tá a máa kéyọ̀ bọ̀ a tún wá nà mọ́lé wa. àmọ́ bó ṣe wá ṣẹlẹ̀ o bó ṣe di wípé àwọn méjèèjì jọ bóyá wọ́n jọ sá lọ ni a kò dédé rí mi mọ́ ni though I was. ọ̀rọ̀ yìí mi fẹ́ tù ìtẹ̀lé ni but ẹ̀yin obìnrin kan if at, at this time an age ẹ sì ń jókòó nínú marriage tí wọ́n ti ń nà yín ah, ayé yín ò lè dá o i'm telling you àyàfi tó bá mọ̀ wípé ìwọ fúnra rẹ ò deserve nínà torí àwọn obìnrin kan máa ń àwọn obìnrin kan máa ń deserve nínà o obìnrin tí ò bá ti lè ṣọ́ ẹnu ẹ̀ obìnrin tí ò bá ti mọ when to stop obìnrin tí ò bá ti mọ ipò tó gẹ́ obìnrin tí ò bá ti lè just walk away or kó pàṣẹ fújà lọ tí ọkọ bá ti tó bá ti raise voice ẹ̀ kó kọ̀ra dákẹ́ obìnrin tí bá ti lè study situation kó mọ when to stop ó ṣeé ṣe kó deserve ẹ̀gbà but àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé at every slightest provocation wọ́n máa gbáyàwó wọn wọ́n máa nàyàwó wọn ni if at this time and age ìwọ obìnrin kan sì find ara in that kind of situation in the name of marriage in the name of You want to remain in your husband's house. In the name of you don't want society to say ill things against you. And you're still in an abusive marriage at this time and age. Ah, ayé ti bàjẹ́ o. Because at the end of the day, ìyá ọmọ tó o fẹ́ o lè má ṣe o lè má lè ṣe mọ́ o. Honestly, tó bá dẹ̀ máa ṣe ìyá ọmọ, o lè ṣe ìyá ọmọ ní ààbò ara. And there's something ti mo máa ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mi àtàwọn fámìlì ọkùnrin máa ń ṣe ṣe rí nílùú yìí i keep telling you òfin ìlú yìí àti ìlú yìí ìyá bímọ lóòótọ́ bẹ́ẹ̀ ó ní bó ṣe lè chance àwọn ọmọ yẹn àbí bó ṣe lè infringe on their right mọ́ especially tọ́n bá ti dé tọ́n bá ti dé adult tọ́n bá ti di adult tọ́n ti pé eighteen àwọn ṣeré àwọn attitude naija yẹn pé ọmọ ẹni ó yẹ kó lè gbọ́rọ̀ sí ẹlẹ́nu ó yẹ kó ṣe nǹkan tó o bá fẹ́ kó ṣe gbogbo nǹkan tó bá fẹ́ lọ́mọ máa ṣe nílùú yìí o àwọn nǹkan míì wà tí wọ́n máa fẹ́ as màmá as bàbá tìbọ̀ tọmọ máa fi pé ní èjì òun kò dáa fóun ẹjọ́ máa dialogue ni tó bá lòun ò ṣe ò lè mú o ò lè mú o nílùú yìí o mo ṣe ń bọ̀ ẹ jẹ́ kí n lọ kí n padà wá ẹ má gbàgbé ilẹ̀ dánábìtì o ẹ má dẹ̀ gbàgbé shabarikolo dot com máa padà wá.